ọya tó dàrú kí lórí ṣe sí stéètì wo ló wà lókè ọya tó tó tó lálàáfíà ẹ̀ńtà làáfíà lé rẹ̀ òtò lẹ́yìn wá tún lọ bá má bá lẹ́ gbowó wà láì kò sí tẹ́ fẹ́ fi wẹra yín mọ́ ọba mélòó lẹ bá ṣe mítìlì ńlẹ̀ yìí ò bá kẹ́ tó lọ bẹ̀ ẹ mọ̀ ṣé ẹ mọ̀ túmọ̀ ipò tẹ́ ẹ wà ní ẹ mọ̀ túmọ̀ orí àga tẹ́ ẹ wà ọba alẹ ọba ńlá ńlá alẹ yóò bá mélòó bíi tiyín lẹ ṣe mítìlì pẹ̀lú ẹ̀kẹ́ tó rà gbúdá ẹyẹ jẹ àṣàdàlẹ máa yé ẹyẹ ẹyẹ ọba yẹ dákun ẹ má ẹ má ẹ má bà yé jẹ́ ẹ má bà yé jẹ́ nítorí ẹ ni wọ́n fi fi àgbàlagbà tó ti ní làákàyè tó ti tó ti ní làákàyè dáadáa fi ṣe ọba ń dọ̀hún wèé fọmọ èké sórí ipò ọba wọ́n fi ọmọ èké sórí ipò ọba àgbàlagbà tó ti ní làákàyè tó ti mọ̀ ń pẹ́ dáadáa odidi ọ̀ní wá gbéra wọ́n pọ̀ ọmọ rẹ̀ ìwọ tó ń ṣọ̀fọ̀ tí wọ́n ń pọmọ rẹ tó ń ṣọ̀fọ̀ pé wọ́n ń pọmọ rẹ wọn náà ló tún wá tún gbéra lọ sọ́dọ̀ ẹni tó mọ̀ pé la ilaha illallah muhammadu rasulillah sallallahu alayhi wa sallam bọ́mọkùnrin bá tọrọ àforíjì fún yín wallahi tó bá ní ẹ ọkàn wò yín ni pé tó àforíjì fún kìí ipò tẹ́ ẹ wà lọ́tọ̀ọ̀rọ̀ àforíjì fún kì í sẹ̀yìn torí pé bàbá fẹ́ wò ó bàbá fẹ́ sọ́lẹ̀ yorùbá ìgbésẹ̀ tẹ́ ẹ gbé ìgbésí ọ̀dàlẹ̀ ni ọba ńlẹ̀ ọba mélòó ńlẹ̀ yorùbá lẹ bá ṣe mítìnì kẹ́ tó gbàbẹ̀ lọ. ńgbà wọn pa bọ́rọ̀ gbé kílódé tẹ́ ẹ lọ bẹ̀ ńgbà wọn pa àwọn èèyàn tí wọ́n jí àwọn èèyàn gbé kílódé tẹ́ ẹ lọ bẹ̀ ẹ wá ní ojúlẹ̀ dákun má dákun má jùlẹ̀ o ìwọ lọ́lọ́run gbé dìde o má jùlẹ̀ má tẹ̀l mọ́tẹ̀ láṣẹ tó bá wí o mọ́tẹ̀lé o gbogbo omi ọba ti ní kókun fẹ́ máa dàwọ́ ẹ máa lọ ọbẹ̀ ẹ kóra yín jọ gbogbo ẹ̀yin alágbára alẹ́ Yorùbá ẹ kóra yín jọ ẹ máa ẹ sọ̀pọ́ọ̀tì ọmọkùnrin ẹ̀yin afa ẹ̀yin mùsùlùmí pátá ẹ fàdúrà sọ̀pọ́ọ̀tì ẹ̀yin kìrìsìtẹ́nìtì pátá àwọn ẹbíríbírí tẹ ẹ sọra yín sí mógun bá dé èèyàn ọmọlẹ́yìn Jésù ẹ sọra yín nú àwọn ẹbíríbírí o wàláhi bíláì tí àwọn Fúlàní yìí báyìí lè bẹ̀rẹ̀ sí sọ bọ́ǹbù wọn ṣe ń sọ lókè ọ̀yà wàláì ogun yóò ju ti coronavirus lọ torí pé kò sẹ́ni tí ó bòde ṣebí corona ń fi nǹkan bomú ṣẹ̀dá kù kí lẹ fẹ́ fi bo bọ́ǹbù ak forty seven ti ń bẹ lọ́wọ́ wọn tí wọ́n bá ta kí lẹ fẹ́ fi kí lẹ fẹ́ fi dìfẹ́ǹdì ara yìí àfi káfàdúrà náà lọ́wọ́ ká fi àdúrà ràn lọ́wọ́ gbogbo ẹ̀yin ọ̀dọ́ tọ́lọ̀ ń fún lágbára tọ́lọ̀ ń fún lówó ẹ̀fowó ràn án lọ́wọ́ ẹ̀dá ẹ̀kóra yín jọ gbogbo tí wọ́n bá níìdì àwọn tí bá ń lo ojú ogun ẹ̀dá ló ń jẹ fún wọn ẹ̀ tó gbọ́dọ̀ fi nǹkan tí ọ̀dá nú ẹ̀ ẹ̀dá ló ń jẹ fún wọn ẹ̀ sọ̀pọ́ọ̀tì wọn kò sọ́lọ́pàá kankan tó fẹ́ kú o ọlọ́pàá kankan ò fẹ́ kú ọlọ́pàá wò ló fẹ́ kú ọlọ́pàá tó ṣe pé bọ́ bá kú kí nìjọba fẹ́ ṣe fúnra rẹ̀ àwọn fúlàní ajínigbé yìí ìbọn tí ń bẹ ní ọwọ́ wọn ó dùn tọlọ́pàá wa lọ ṣe bọ́lọ́pàá ebe èèyàn ló ná ebe èèyàn bíi tiwa ni bọ́lọ́pàá bá jẹ̀gbọ́n rẹ tó ti pé kọ́ lọ bá boko haram àbí kọ́ ṣé ó lè boko haram ò ní pa bẹ̀ kò ní lọ ẹ má jẹ́ àwùlẹ̀ da ọ̀rọ̀ tí ń bẹ lẹ̀ lórí àwọn ọlọ́pàá wa lórí ìkọ́ ọlọ́pàá wa ò lè dá sí àfi kájọ fọwọ́sowọ́pọ̀ ká sì má wùwà ọ̀dàlẹ̀ láàrin ara wa ọlọ́run sọ fún aṣáájú ẹ̀dá Muhammad ọlọ́nitaku fìtínẹ́tà ẹgbẹ̀rún fìtínà látùsí bánà lẹ́dínà sọ́làmù mí nǹkan ká sọ̀tàn kì í ṣe pé alábòsí nìkan ni àdánwò yóò dé báwò kì í ṣàwọn mẹ̀kúnnù nìkan ẹ̀yin olówó náà ẹ̀ ní nísìmí má ti wàhálà yìí bá dé gbogbo ẹ̀yin gómìnà yìí pátápátá gómìnà ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá ah, ah, àṣírí yìí tú àṣẹ ìlágbára àṣẹ ẹ̀ lágbára kankan gbogbo ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá ẹ̀ lágbára kankan ẹ̀ tiẹ̀ lágbára ẹ̀ rína rárá ẹ̀ rína rárá ẹ̀ jókòó mítìnì àwọn tẹ́ ń ṣèjọba lé lórí bò ni wọ́n ṣe ń jí wọn gbé ikú ọlọ́nkọ́ ní pawá yìí o ikú àwọn fúlàní ní wọlé pawá àìmọye èèyàn ni wọ́n ti pa lónìí wọ́n sì bẹ̀yàn lórí wọ́n tún wá fídíò rẹ̀ wọ́n tún fi hàn wá la ilaha illallah muhammadu rasulillah sallallahu alayhi wa sallam gbogbo àwọn jagunjagun àná pátápátá látòkè délẹ̀ gbogbo tí wọ́n kọ̀ nu o gbogbo tí wọ́n kọ̀ nu ẹlòmíín sùn ojú ogun náà ló fi fáwa lónìí ló fi dìrọ̀rùn fẹ́yìn náà lónìí tẹ́ ẹ fi ń jẹ gómìnà tó bá ṣe pé nineteen ti ń gbé ogun náà wálẹ̀ yorùbá wọ́n ti káńkọ̀ wà ní sẹ́yìn ó rí gómìnà